Oh man. Everyone, everyone, God will punish you too. Oye kọ́kọ́ pé We ṣe pé God will punish you. Ẹ pẹ̀lẹ́ ṣá. Ẹ kú iṣẹ́. Àbọ̀ Ọlọ́run kó dájú bẹ́ẹ̀ ṣe ń mọtí yìí lórúkọ Jésù ẹ̀ níyó ọtí tẹ kó lórí débì kò ní pa yín àwàyè ẹ̀ délé bára bó ti rí rẹ̀ àṣẹ ọ̀ràn gan kò yí padà kàbíyèsí ẹ ṣá tí n bá parọ́ ẹ já mi ṣó ò ṣe rè ṣáyé ò máa ṣe é kí ló kan tiẹ̀ ń bẹ̀ ìyá ẹ̀ mo ríran sí i ẹ̀rẹ̀ yẹ kẹ́ kẹ́ ní kí n dìlíbà ìran oníran ẹ̀ mo fẹ́ dìlíbà fún ẹ wọ́n dẹ̀ ń takò ẹ́ kábíyèsí olódùmarè brọ́dà tí n bá parọ́ ẹ mi. ìṣẹ̀dá kábíyèsí brọ́dà ẹ̀yin ni mò ń bá wí mò ń bá yín wí ẹ̀ ń bá Fẹ́mi Adébáyọ̀ sọ̀rọ̀ <laughs> ẹ fẹ́ máa bọ́lọ̀ sọ̀rọ̀ kọ́lọ́run máa wá fi yín bá Sátánì sọ̀rọ̀. How do lemon? Banzelewa Paraska. Isco Bola yìí tẹ̀gẹ́. Báwo ọ̀gá mi lò ń dílé fáàrán òsì fún òun? Ta lọ gá rẹ? Ta lọ gá rẹ? Ọ̀gá mi lò ń dílé. Ọ̀gá tiẹ̀ ni kì í ṣọ̀gá tèmi. Hmm. Ẹ gbọ́ ṣe mo mọ̀ yín rí. Ẹ sà ẹyin lẹ́nu rẹ̀ kábíyèsí. Tí n bá parọ́ ẹja rẹ̀. Wá tí nǹkan mi bá wà mí ṣàlàyé. Kémi àti ẹjọ́ sọ́wọ́nà wọn. Ó dà kí ló máa ń Ah, kí ló ń wọ ẹbọ kí ló ń wọ ètùtù kí ló ń tẹ́lẹ̀ bọ́dà jẹ́ ẹ̀ wà láyé ẹ̀ gbọ́ wọn ní ibi tó ti ń jẹ wọn ní di lọ́wọ́ o ah, ó dà mú bọ̀. wọ́n á gba two hundred naira yìí kó o kàn fi dákẹ́ jọba ẹ̀gbọ́n ẹlẹ́gbọ́n àgbà Taribo West ẹ bá mi fún ẹ gbọ́. brother bí mo ṣe ń sọ̀rọ̀ yìí lọ ìṣẹ̀dá náà wọ̀rùn ẹ ní ju mọ́tò mẹ́ta lọ tí n bá parọ́ ẹ já mi ẹ dá mi lóòótọ́ ẹ ní pé kí lè sọ ẹ ní pé ẹ sọ pé kí lè sọ ẹ ní ju mọ́tò mẹ́ta lọ mo parọ́ mi ò parọ́ kàbíyèsí olódùmọ̀ ẹ gbọ́dọ̀ tóbi ẹ̀yìn èèyàn tí bá wá tún wá parọ́ eléyìí já mi sà <laughs> lẹ́nìí ẹ ti jẹ ráìsì ẹ mo parọ́ ṣé mo parọ́ ẹ ti jẹ ráìsì ẹ <laughs> last one rèé kábíyèsí olódùmarè tí n bá parọ́ ẹjẹ́ mi singlet lẹ́wọ̀ sábẹ́ aṣọ yìí kí lè wí ṣimi àbóyè bẹ́ẹ̀ sí kọ́ yìí ṣé bóyè bẹ́ẹ̀ sí okay ó jọ ni God will punish you ìwọ tí mi mọ̀ yẹ́ ẹ̀ rí. mo parọ́ mi mi parọ́ sà ọlọ́run wá sọ nǹkan kan fún mi nísìnyí ọlọ́run fẹ́ gbórí èèyàn kan sókè mi mẹ́ni tó jẹ́ o ìwọ wèrè wo ìwọ tó ní mi lára mi látẹ̀ ó dẹ̀ ní mi lára àwọn tó máa ń tako pásítọ̀ ṣọ́ọ̀ṣì lélẹ́yìí àgàgà àwọn ṣọ́ọ̀ṣì ẹ ti lọ àwọn sí èsì kan bàdàn àwọn ṣọ́ọ̀ṣì àwọn pásítọ̀ tẹ́lifọ́n máa ń tẹ́tì bí èpè ni àmọ́ a ní gbàdúrà ẹ̀rẹ́rìn tọwọ́ àdúrà bá bá yẹn ẹ̀bú sẹ́kún ẹ̀ sori ibi tẹ́mi dàgbà sí yàtọ̀ ọ̀ ẹ̀bẹ́ ìdínú yín dùn ẹ̀ wá ṣọ́ọ̀ṣì lẹ́kọ̀ọ́ ẹ̀yà everybody is happy wá ṣe testimony time blessing time offering time blessing time olórí nǹkan tá a kì í kọ́ ṣọ́ọ̀ṣì wa mọ́tò ẹgbẹ́ tó bá ń kọ́ mi bá wọn kọ́ Jésù kórè dà sílẹ̀ mo wé mo wé mo wé mo wé mo ye mo fi sápò à ń kọ lọ́jọ́ yẹn ni ara ti ayọ̀bọ̀dé kọ́ kọ́ inú wa ń dùn Jésù kórè ìdásílẹ̀ mo ye mo ye mo ye mo ye mo ye mo ye mo fi sápò bọ́dà kọ́kọ́ kọjá wájú mi bíbọ̀dà yẹn ṣe kọjá ó yẹn ń kọrin yẹn lọ́wọ́ kọjá ah ẹ wá o mo ti fúyẹ́ mo kàn sùn mọ́ bọ́dà yẹn mo ní bọ́dà mo ní jésù kórè dà sílẹ̀ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ ẹ̀ fi sápò fóò mi dà ayé yóò ní bàjẹ́ fóò mi dà wò ó sórí ó ní bá a ṣe máa ń gbàdúrà tó ṣe wá gbà yẹn àwọn tí sáré ṣetán pentikosta church wọn parí church yìí wọn bẹ̀rẹ̀ níbi nǹkan bíi àbàtẹ̀ nine títí twelve ẹ̀ ti lọ ilé àwa pásítọ̀ tún máa promise yín pé a ti ń lọ báyìí inú àti dùn ọ pé ọ̀rọ̀ pé ti fẹ́ close. níbẹ̀ yìí a ti lọ last prayer tó o fẹ́ gbà rẹ gbọ́wọ́ ẹ̀ sókè gbogbo ènìyàn a rẹ̀ máa gbọ́wọ́ sókè nínú ọwọ́ tá a gbé sókè ọ máa gbọ́ ó lárakùnrin kan ọwọ́ wa sì wà lókè nígbà tí mo ń bọ̀ arákùnrin yìí mọ́tò gbọ́dọ̀ nù nǹkan kan kò ṣe wọn ni kò náwó sókè kò náwó akọ́ni tí gbogbo wọn náwó sókè wọn bí ẹ gbà tó ṣe èrè òun náà kí ni wọn máa máa tẹ́tì ẹ ní ìwọ ìní yín lù ẹ gbàdúrà bíbá a ní àdúrà kan péré ló kù afẹ́ sori ọ̀fẹ́ a ti ń lọ nìyẹn wọ́n tẹ́ ẹ ní o ẹ máa di two thirty alast àdúrà lélẹ̀ nínú orí ọ̀fẹ́ pásítọ̀ ìjọ orí ọ̀fẹ́ Jésù Kristu Olúwa wà bọ̀ àmì ìfẹ́ mímọ́ ti Ọlọ́run ìdàgbọ́ ti àwọn èèyàn mímọ́ kó sọ̀bà lè ní àdàbà kó máa bá wa gbé kó máa bá wa lọ kó máa bá wa rìn kó máa bá wa lọ kó máa bá wa gbé láti ìsìn lórúkọ Jésù nínú orí ọ̀fẹ́ nínú orí ọ̀fẹ́ wà kọ́ bọ̀ kọjú sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ a lè ti sori ọ̀fẹ́ àwa gba burúkú àdúrà sori ó ní lẹ́bù tó máa gbàdúrà dé pín ìròbí ó ṣe é rí wà ní gbàdúrà délẹ́bù kan ó dẹ̀ ní nǹkan tó fẹ́ sọmọ́ wà dẹ̀ gbàgbé prayer point prayer point àdúrà dẹ̀ tán wà á máa yẹ bá olú bàbá ẹ̀mí mímọ́ prayer point yìí ò tí wá ní o ó tó kọ́ wá rèé sí ẹ̀ kó mọ̀ mú ẹ bẹ́ẹ̀ ó dẹ̀ mọ̀ pé táwọn èèyàn bá ti raise the voice bẹ́ẹ̀ àdúrà dà lórúkọ Jésù ah ọ̀wọ́n silent òrè àwọn afetí kọ́ àdúrà ládùn ọmọ òkè ogun èṣù ẹ̀hẹ́ ogun ayé ẹ̀hẹ́ pàápàá òkè mu ti kẹ́ ẹ̀tẹ̀ lórúkọ Jésù ogun èṣù ẹ̀ sà there was a level I pray in my life mo pray lórí òkè mi mo dẹ̀ ń rú mo dẹ̀ ń gbẹ bọ̀bọ̀ kan lànà ìṣe mi jù ẹ̀ mà wọ́n tẹ́ pé àdúrà máa ń ká wọn lára jù àwọn pásítọ̀ èdè ló máa ń tẹ́tì wá jẹ́ kí ohun tó wà lẹ́gbẹ̀ẹ́ ju tiẹ̀ lọ wọ́n fẹ́ pa ẹni o ohun ẹ̀ á kàn á dànù àárọ̀ ọjọ́ kejì ìwọ kọ́ ló máa sọ̀rọ̀ mọ́ ààrẹ pé iṣẹ́ náà prayer party ti máa sọ̀rọ̀ èsì jẹ́ ló fẹ́ pa mí ìwọ gẹ̀ mo bóyá dé pray orí òkè for good seven hours mo ṣe sori de e, e. ìgbà tó ń lọ lérò ọ̀lẹ́ for seven hours mo ṣe rìn rìn orí ò balance mọ́ ilé atalọ́kọ́ yà sí ẹ bá fi tata tata ṣe báwà lódú ẹ kó sí ìyẹn ní kí ló ṣe kò lè yẹ yín àdúrà lápàdé ọlọ́run máa yẹ tó pèrè tí yálé bẹ́ẹ̀ nàìjà ẹ pé wá <laughs> gbogbo. lẹ́yìn sí jẹ́rùrà ni. oríyá wa. máa lọ ilé kẹsẹ̀ sóòrè. ẹ ẹ ṣe fún wa. ẹ máa lọ. ẹ gbọ́ máa lọ. ká máa lọ. àwọn náà fẹ́ bójú ẹ jẹ́ ni. àbẹ̀ máa wo wèrè mò ń ṣe. lọ́dún mọ́mi. mò ń ṣe express. ẹ máa mi nù sọ́n sọ fún ọpẹ́ bí wèrè lọ́mọ ní. bí sọ bẹ́ẹ̀ o ẹ bí wèrè lórúkọ jésù kò níyà wèrè ìwọ náà yé wọ aṣọ wèrè ọ̀rọ̀ lọ́mọ tó gbé wèrè sí lọ́rùn. kílẹ̀ wí ẹ mọ̀ sọ̀ nǹkan tó dùn mí jẹ́rí tẹ́ lọ pa irú alárìíyá yìí sì tẹ́ bá lọ sí Pentecostal church wọn àwọn yẹn máa ń bá ẹ̀mí òkùnkùn sọ̀rọ̀ pẹ̀lú English with good English language they communicate with me. bàbá wọn I prophesy to you you this demon with respect ṣùgbọ́n dímọ̀ wo ló máa wá sí chọ́ọ̀chì tó léèsì tí ò ti ní jáde láti two thirty a ti délé kó tó lọ wọn bá sọ́jú èsì náà fi bá tiẹ̀ jẹ́ tactics burúkú náà máa lò fún akọ́kọ́ a professor you this demon you've been inside this young man for a very long time can you please step out with respect. àbíbí. wọn bí i da ajáde ní bóyá lọ nìyẹn afọwọ́n lọ́ntì ẹni i'm sorry sir àdè jáde ṣọ́ọ̀ṣì wa ah kò fẹ́ lé ẹ̀mí òkùnkùn jáde èé ọmọ kí ẹ̀mí òkùnkùn máa gbé inú ẹ̀mí òkùnkùn àwọn ò ń ṣubú àwọn wá ọkọ̀ fọwọ́ kàn mí káńpẹ́ wọn bá sọ ọ sọ pé wọn pẹ́ wádẹ̀ lọ́dẹ̀ bẹ́ẹ̀ Pentecostal church ni kò dàbí church wa o ìwọ fọwọ́ kàn mí pé ó yá go down in Jesus name. wọ́n á máa sọ́lọ́kàn àwọn pé fún kí ni wọ́n á máa rí tí níyìnwó ojú Tolú kí létí pásọ̀ ìnìmí lára torí pásọ̀ wá ti wá bọ̀ pé wèrè ni wá òun náà wá discover nǹkan kan òun náà gbó ẹ with the power of mouth odor my pastor can move Monday. seventeen days fasting and prayer kò ní fọ yín ṣoló ìyá wèrè ni àti kékeré nu yẹn máa gbẹ́ gidi bí ògbàǹge dúró ìdílé kan àwọn ọmọ gbọ́ iná wọnú mi lọ o iná ńlá pápá wọnú mi lọ iná iná bàbá wọ ìwọ ẹ̀mí burúkú tó ń bẹ ní ọlọ́kùnrin á ti wú ọmọ ẹ̀ dáadáa ìwọ ẹ̀mí jáde ha wàhálà wọn bí èmi yẹn re fúnra rẹ̀ mi yẹn láṣọ ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ Jésù ẹ̀jẹ̀ ẹnu wọn ń gbánu ìjọ yóò kábíyèsí o ah my pastor ẹ̀yin wá wà mí báyìí inú yín ń dùn wọn ti jì fóònù mọ́ yín lára rí. Emotu, máa Ladies and gentlemen, please put your hands together for. Thank you. Bàbá Mike mi.